adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú jùlọ ọba aládìpele ẹ̀sán rere ọba tó fún wa láǹfààní àti ilé tó padà kójọpọ̀ nínú mọ́ṣáláṣí alápọ̀nlé láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa. ọlọ́sí ọ̀sẹ̀ nínú tíra al-adabul mufrad ti al-imamul bukhari rahimahullahu ta'ala kótó di pé a tẹ̀síwájú nínú àwọn àdísítà fáwọn yóò dàka ọ̀rọ̀ aránra wa létí nípa nǹkan kan tí àwọn olùmọ̀ máa ń pàkíyèsí wa sí alhamdulilah ẹ pé a ṣe ọdún léyà bal qabla dhalika kó tó dìgbà yẹn àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù julhaj àwọn ọjọ́ mẹ́wàá ni pé islam ṣe wá lójú kòkòrò láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe ládá gẹ́gẹ́ bá ti ránra wa létí kó tó di pé a lọ fún ọdún èyí tí a fẹ́ pàkíyèsí ara wa sí ni pé àwọn olùmọ́ni inú àpẹẹrẹ pé àsìkò ìbáadá kan wá ọ̀sẹ̀ ìbáadá ń bẹ inú àpẹẹrẹ pé ìbáadá náà jẹ́ gbígbà òun náà ni kó o tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ láàdá kọ́ tẹ̀lé ìbáàdà tó ṣe o ọ̀ní pé ńgbà tí ọ̀pá parí iṣẹ́ ìbáàdà kan tán pàápàá jùlọ tó jẹ́ pé ṣàṣe lójú kòkòrò pé lásìkò báyìí sásìkò báyìí àwọn àsìkò kan pàtó inú àpẹẹrẹ pé nú àwọn ìjọ wọn yẹn èèyàn ṣe kò ń gé ẹsẹ̀ láàdá ọ̀nà ni alhassanatu ba'daha kéèyàn tún máa ṣe ọ̀pọ̀ ṣe láàdá because. Uh, ìwòye sí ìṣẹ̀rí à ń gbà mí ò ní pé àwọn ọjọ́ mẹ́wàá yẹn tí wọ́n fi ní apọ̀ níṣẹ́ láadáa bí téèyàn rí training kan ni so bí ìgbà téèyàn lọ fún training kan àbí workshop kan for or whatever lẹ́yìn rẹ̀ kí la fẹ́ rí oní ẹni pé kárí pé àwọn ọjọ́ yẹn ó reflect níṣẹ́ mi yàn so ló fi dáa kó fi jẹ́ pé lẹ́yìn rẹ̀ àṣekínni o apọ̀ níṣẹ́ láadáa èyí tó fi jẹ́ pé apá kan náà àwọn àfò ní tefsir ń gba túmọ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀ba tó ní fa'idà faragta fansab wani wa ila rabbika farghab ìtumọ̀ rẹ̀ fa'idà faragta lẹ́yìn gbọ́ bá parí fa'idà faragta fansab kó o tún jókòó ẹni pé kó o tún dúró lórí tó ń ṣe ó ti parí wọn á tún o dúró wa ila rabbika farghab kọ́ ọ jẹ́ni tí ń re kan oore látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ abákan náà àwọn àfọ onítẹ̀fsí ni ẹni pé àìfà ìdá farọ́kítà mi náà ìbáàdà ti ń fọ́nsọ́p lè òkúra pẹ̀tọ́ ọba parí ìbáàdà kan tán ó pẹ̀tọ́ alhamdulilayi mo ti conclude ilé o tún wá gẹ́ tẹ̀rẹ̀ di pé èwo ló túkù ti nítorí délé nígbà tá àwọn ṣe ìbáàdà yìí ọ̀dà kárí pé inṣàlá àtúnilé èròǹgbà pé a tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìbáàdà kì í ṣe pé ó dìgbà tí irú àwọn ẹjọ́ náà bá tún yípo ká tó tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìbáàdà kọlọ̀bá kí ọgbà eh, ìjọsìn gbogbo wa. ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nínú treble mufrad a ti bẹ̀rẹ̀ àlàyé lórí pátáfà ní báàbù fadl mayahulu yatiman báàbù fọdùl mọ̀nyà òòlù yẹtì man apá ti ń sọ̀rọ̀ nípa ọlá ti ń bẹ fún ẹni tí ń ṣe àkóso lórí ọmọ òru kankan ọ̀nì yẹtì man lórí ọmọ òru kankan àti ka báàbí àti ka díìsì ṣùgbọ́n mọ̀ mọ́ padà sẹ́yìn ní torí pé uh, orí ìbẹ̀lẹ̀ àfa àti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí uh, ìtọ́jọmọ́rọ̀ ọmọ òru kan gbogbo àwọn àdìsí tá a tún máa kà síwájú. Si bí ẹ báàbí mélòó kan gbogbo ẹ sọ̀rọ̀ nípa ọmọ òrukàn ni àfààní ọlá ti ń bẹ fún ẹni tí ń ṣe àkóso tí wọ́n bá ní yahul òun náà ni pé ti ń take responsibility ìdí ni tí wọ́n máa fi pe family ń gbà mí ní aila àwọn tó ń take responsibility wọn tó jẹ́ pé wọ́n depend lórí rẹ̀ wọ́n pé wọ́n ní àìlẹ̀ tuka ni larubawa ń family because wọ́n depend lori baálé ilé so yahoo yẹn ni pé ẹ̀ńtọ́gbà tọ́ tẹ́rìgbà pé gbogbo bùkátà ọmọ òru kan òun ó gbé ọwọ́ níyà tí ìmán ọmọ òru kankan torí kó lè ba yahoo mu kó lè ba kó ọmọ òru kan ṣàdí àmọ́ wò lọ́nà méjì sí ẹni tí wọ́n fẹ́ tọ́jú rẹ̀ yálà alájọbí pa wọ́n pọ̀ abalájọbí ọ̀ pa wọ́n pọ̀ yálà alájọbí pa wọ́n pọ̀ abalájọbí ọ̀ pa wọ́n pọ̀ gẹ́gẹ́ bá nàbí sọlá àlẹ́ sẹ́lẹ̀ mo ṣe wá sọ fún wa yẹtí ma láwù àwọn lè rẹ́ yìí ọmọ orúkan tiẹ̀ àbí tẹlomi eléyìí ni wọ́n ń pè ní yẹtí. Uh, ah, àfáwa ni yẹtí man yẹ kó lè bá kó méjèèjì papọ̀ èyí yòówù ìbàjẹ́ sọmọ orúkàn sáni ọ̀la ti ń bẹ fún títọ́jú irú ọmọ orúkàn bẹ́ẹ̀ kí ni agbàlérò pẹ̀lú ọmọ orúkàn ní tó súnmọ́jú ní definition àwọn afa, ó náà ni pé ọmọ orúkàn lẹ́ni tí àwọn òbí rẹ̀ méjèèjì tàbí bàbá rẹ̀ àbí kan náà àwọn méjèèjì pàápàá jùlọ bàbá tí wọ́n kú fún bóyá àwọn òbí rẹ̀ méjèèjì àbọ̀kan nínú wọn bá kú fún kọ́blẹ̀l bòló kó tó di pé ó tójú bọ́ lófin sẹ̀ríà kó tó di pé ọmọ ń tó ẹrù gbé lófin sẹ̀ríà ìyẹn ní gbogbo ọ̀pọ̀ tá a máa ń sọ̀rọ̀ nípa ọmọ òrukàn ọmọ òrukàn kó tó di pọ̀ bàlágà kó tó di pọ̀ tó ẹrù gbé nínú sẹ̀ríà torí ni ó ti di mùkálà fún un ìgbà yẹn sẹ̀ríà ọkọ̀ independent nítorí ìdí eléyìí irú ẹni bẹ́ẹ̀ a níkà kún ọmọ òru kan kọ́dà bí wọ́n ń pẹ̀lú ọmọ òru kan bí ẹtì bá rí máa káànà ni ìyẹn ni pé àwọn kọ́ndíṣàn rẹ̀ tọ́ wá tẹ̀lẹ̀ ìlànà fi àdírẹ́sì rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ará amọ́ká máa fi ṣe pé anabi sallallahu alayhi wa sallam ni yatimu abi talib àwọn apá anabi sallallahu alayhi wa sallam ni yatimu abi talib ṣé anabi wa kékeré ni àwọn òbí rẹ̀ méjèèjì kí wọ́n tó bí anabi sallallahu alayhi wa sallam ni bàbá rẹ̀ ti fàyè lẹ̀ àwọn àfọ ní síra ní kò ju ọmọ ọdún mẹ́fà lọ níyà rẹ̀ náà fàyè lẹ̀ nítorí dé ilé ó gbọ́dọ̀ ta ni o ọmọ ìyá bàbá rẹ̀ tí ń jẹ́ àbútálì ọ̀dọ̀ rẹ̀ ló gbé nítorí délé inú wọn mọ̀ fi pè ní yẹtímù àbítálì lẹ́yìn kọ́dà ó ti tójú bó ti dàgbà gángan náà wọ́n still mọ̀ pè ní yẹtímù àbítálì ibx ti bá rí màkánà ṣùgbọ́n ló fi ṣàríà ọ̀pọ̀ gbàtà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ òrukàn so à ń sọ̀rọ̀ nípa ẹni tí ò tí tòjú bọ àmọ́ jẹ́ ń dé ọlọ́run tí bàbá rẹ̀ wá tí wọ́n ń ọ lérí pé ah, mo sì dọ́mọ orúkàn ń bolo ti dọ́mọ orúkàn ọ̀ jẹ́ jára mọ́sẹ́ kò sọ̀rọ̀ ọmọ orúkàn ń bi eléhùn mhm. kọ́lọ̀ bó sàmọ̀nà wa. afaani hadathana ismail qaala hadathani malik an thawr ibn zayd an abi ghayth عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم الساعي على الأرملة والمساكين كالمجاهد في سبيل الله وكالذي يصوم النهار ويقوم الليل وقال حديثي ولا تدع أبو هريرة rawiyatul islam abdurrahman bin sakhr ad-dawsi radiyallahu ta'ala anhu wa arda ani ipò òjíṣẹ́ ọlọ́wọ́ bá sallallahu alayhi wa sallama ni asaa'i alal armula asaa'i ẹni tí ń lọ tí ń bọ̀ ẹni tí ń rókè rodò ẹn tí ń ṣe kìràkìtà lórí kíni o alal arumula, arumula ona lobìnrin tó jẹ́ pé kọ̀ lọ́kọ ọ̀nà lobìnrin tó jẹ́ pé kọ̀ lọ́kọ ẹn tí ń gbìyànjú láti tọ́jú láti ṣèrànlọ́wọ́ fún obìnrin tí ò lọ́kọ àwọn olùmọ́ni yálà ẹni tọkọ rẹ̀ kú ni. Yala, tàbó ti tó lọ́kọ ṣùgbọ́n kò lọ́kọ anábìlẹ̀ ti ń ṣe ìgbìyànjú lórí irú obìnrin bẹ́ẹ̀ wal masakin ti ń lọ ti ń bọ̀ ti ń kìràkìtà rẹ̀ lórí tani o lórí àwọn aláìní anabi ni ẹnikẹ́ni tó bá fi lè jẹ́ pé eléyìí ni ìwà rẹ̀ ládàá rẹ̀ ọ́ o kálmù jáhìdì fi sẹ̀bi lìlá ládàárí ọ dàbí ẹni tí ń ṣe jihad sójú ọ̀nà tọ́lọ̀ bí ẹni tọ́jú ogun tó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ nítorí tọ́lọ̀ irú ládà tí ó gbà nù kọ́dà wọ́kẹ́lẹ̀ ní yasumu nahara wayakumu lẹ́yìn kọ́dà ládàárí yọ dàbí ẹni tí ń ṣe kíni o yasumu nahara ń fi ọ̀sán rẹ̀ gbáwẹ̀ wayakumu lẹ́yìn ń sì ń fi òru rẹ̀ kírun irú ládàá tìrú ẹni bí ò nínú ẹni tí ń lọ tí ń bọ̀ kìràkìtà rẹ̀ lórí bó ni ó ṣe ran oríṣi kan nú àwọn méjèèjì ìlú àbáwọn méjèèjì aláwọ̀kọ́ alárùmọ́lá ọ̀nà lobìnrin tí ó lọ́kọ yálà nítorí pọ́kọ rẹ̀ kú àbí nítorí pé ó ti tó lọ́kọ kò tí ì rọ́kọ asàlàyé ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lórí pé kí lọ́fà tíṣẹ̀rí àfi dá eléyìí tó fi dá ìyàtọ̀ òun náà ni pé irú obìnrin bẹ́ẹ̀ láwùjọ in tó súnmọ́jú náà ni pé ó ní ìdí ìrànlọ́wọ́ ju àwọn ẹlòmíì lọ àìsìnrànrú ẹni bẹ́ẹ̀ lọ ẹni tí ìmánì rẹ̀ bá kù díẹ̀ káàtó ó súnmọ́jú kiri ẹnu bẹ́ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ ránu torí pé yóò jẹ yóò mu kò sẹ́ni tí ń mójútó àlámọ̀rí rẹ̀ báyìí àwa ni kí ni mùnásàbà inú àdìsí tá a fa àmúwá ń bì kò síbi tí wọ́n ti sọ pé ọmọ òru kan a ní ibi tí àáfà ń lọ náà ni pé ibi tó ti sọ̀rọ̀ nípa alárùmùlà torí pé ìmọ̀ burú jù fún obìnrin kò lọ́kọ kò tún lẹ́yìn tó dúró lóbi fún ẹ rí i pé ọ̀pọ̀ àwùjọ tírú àwọn ẹni bẹ́ẹ̀ bá wà tí ẹ bá ṣe pé àgbìyànjú wà láàyè ọ̀pọ̀ ọgbà nǹkan míì tí ọ̀dà ni mo gbẹ̀yìn rẹ̀. torí pé yóò jẹ yóò mú yóò nà yóò lò látàrí irú bó ṣe bára rẹ̀ kò lẹ́ńtọ́jọ́ kọ fún un pé lẹ́yìn odò pétọ́ mọ́ wa ń bàbà fún ọ kò tún wá sí bàbà náà anabi sallallahu alayhi wa ni ẹni tí ń tiraka láti tọ́jú irú ẹni bẹ́ẹ̀ ọ dàbí ẹni tí ó ṣe jihadi sójú ọ̀nà tọ́lọ́ tá a sì mọ bí ládàá rẹ̀ ṣe tó ọ dàbí ẹni tí ń fọ̀sán rẹ̀ gbáwẹ̀ tí ń fi alẹ́ rẹ̀ kírun irú ládàá bẹ́ẹ̀ lé ẹni náà ni anabi wa pàápàá wọlé masakin àtẹ̀ntì ń tiraka láti ran àwọn aláìní lọ lábẹ́ ilé láti sọ pé anabi ni asaayi ẹni tí ń tiraka nítorí ti irú àwọn ẹni bẹ́ẹ̀ ó ṣe é ṣe kọ́ jẹ́ pé normally tọ́ba jẹ́ ń tí wọ́n ọ̀nà tó lọ àtìyàwó rẹ̀ ni ò nídìí àti ṣe ju wàhálà báyìí lọ ṣùgbọ́n ọkàn tó rántí pé tó àwọn ẹnìkan mọ̀ responsibility àwọn ẹnìkan mọ̀ tó ń bẹ lórí mi àbáwọn ẹnìkan mọ̀ wà tó yẹ kí n tún sáànù nítorí ìdí eléyìí ìyànjú rẹ̀ tún gbá ìyànjú rẹ̀ tún ṣe kí ni o ó tún lẹ́kàn sí i lórí pé tó kí n tí mò ń rí o tọ́rọ́ kọ́bọ́ ti ń wọlé ó tún lékún sí i nítorí tìrú àwọn eléyìí nítorí àwọn ọmọ òrukàn yìí nítorí irú àwọn aláìní kí n lè bá àárín nǹkan máa fi sàánù wọn torí tí wọ́n bá ní tí wọ́n kẹ́ ń dín náà nìkan ni màá lò ó tó mi náà àtàwọn ẹni tí ń bẹ lábẹ́ mi ṣùgbọ́n ẹ jẹ́ ń gbìyànjú jù bẹ́ẹ̀ lọ torí irú àwọn ẹni báyìí àwọn olùmọ́ni inú tìbátù tá a sì ń lo eléyìí nítorí pé àṣàyè alẹ́ àrùmọ́là táwa gbàgbé ẹni mo fi wa létí ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ṣẹlẹ̀ ní ní saudi àti mo gbọ́tà àfa kan ẹnìkan ìmọ̀lẹ̀ rẹ̀ ń tàn kápọ̀ mọ́ àlìjánná ni ní òfin sẹ̀ríà kò sí tó burú àlá sẹ̀ríà máa ń gbà lópin ìgbà tó bá fi lè jẹ́ pé kọ̀ọ̀ta kò ń sẹ̀ríà gbé wa torí bá anabi sallallahu alayhi àdìsí bẹ́ẹ̀ nu bukhari anabi ní àlá dáadáa ìdá kan ní nínú ìdá mélòó kan tí kí ni o àwọn anabi ọlọ́run nítorí ìdílé tí yẹn bá lálàálá dáadáa tí sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àpẹẹrẹ pé àwọn nǹkan kan tọ́lọ̀ wọn bá fi kẹ́ nínú tọ́lọ̀ bá fi kẹ́ àwọn ànábì ọlọ́ni. so ní ká mọ́ fọ̀rọ̀ tó bá rán àwọn ẹnìkan pé kán lọ ṣèwádìí wọ́n lọ wọn ò rẹ́nìkan táwọn ẹsẹ̀ lé wípé àfa ńlá kan àbí ẹni ọlọ́run kan tí ó tira rẹ̀ mọ́lẹ́bí kan kò sẹ́nìkan tí wọ́n rí mú. ńgbà wọn lọ wọn bọ̀ ní tó kéré jù ní kúkúrú ẹni tí wọ́n padà rí bàbá ń tansí kan ní ti ń fọ tansí rẹ̀ níwájú ilé ó nìkan làwọn rí afáàtì ń sọ fún wọn pé ibẹ̀ lọ́wọ́ àṣàìdì ibẹ̀ náà báwọn lọ bá arákùnrin wa kí ni kí ni àlámọ̀rí rẹ̀ sọ fún wa ẹni tó sọ fún wa náà ní pé tọ́ òun ò ní nǹkan kí ni sẹ́tò ń ṣe kí lọ ọmọ ọba ní tọ́yì òun wa ta sí ni àmọ́ òṣìṣẹ́ olóṣìṣẹ́ ìjọba lòun òun gbowó oṣù owó oṣù òun tóun àtàwọn ayò òun ná òun àtọmọ àtìyàwó tó ní owó oṣù tóun ná ṣùgbọ́n tó jẹ́ wọn ọmọ síta sí ni pé owó oṣù yìí kò lè tóun àti ìyàwó nebo òun pé torí nebo òun tá a mú létí àwọn ó ti ṣàìsí ìyàwó rẹ̀ sì ń bẹ́ nu ilé kò ní sẹ́kẹ̀ tí ń se kò lẹ́ni tí ọ̀ràn lọ lọ́wọ́ adókòtò tóun wá ní owó oṣù lòun ó pé àwọn méjèèjì kò sẹ́ni tí yóò gbégbé rọrùn ó ní ìdí ní tóun fi ń wà tàǹsí torí tóun bá ti gbowó oṣù òun ò fún ní commission tiẹ̀ tàǹsí tó kù lòun ò fi ra máa yí ma kóṣù ò tó parí ó ní bóun ti ń sẹ́mi nù afa ẹ sọ pé ìdí ní tọ́lọ̀ wọn bá fi ṣe lọ́mọ àlìjánná àpẹẹrẹ pé wọ́n mọ àlìjánná nù torí pé onani asai alal armula ìtiraka rẹ̀ ìrọ̀kẹ́rọ̀dọ̀ rẹ̀ bóun ni ó sì ń ra aláìní lọ kọlọba kí ó fún wa lọ́kàn àti lè ṣe tọ́yì ẹ̀rí pé báàbù tá a fà mú wa tẹ̀lé ọ̀fà ara jọ báàbù tí ṣùgbọ́n ọ̀rọ̀ àyàtọ̀ díẹ̀ àáfà ni báàbù mọ̀nyà òòlù yẹ tí má lọ̀hù mọ̀nyà òòlù yẹ tí má lọ̀hù ọ̀la ti ń bẹ fún ẹni tí ń tọ́jú ọmọ òrukàn tọ́jú ọmọ òrukàn tiẹ̀ tọ́jú ọmọ òrukàn tiẹ̀ ìjẹ́ ọmọ òrukàn tiẹ̀ tí wọ́n bá sọ pé ọmọ òrukàn lágbájá ni ó ṣeé ṣe kọjá pé látàrí pé gẹ́gẹ́ bá a ṣe sọ pé alájọbí dá wa pọ̀ ẹ̀gbọ́n ló kú ló fi ọmọ alẹ̀ fáwọn àbúrò rẹ̀ sẹ́yìn àwọn ọmọ ọmọ òrukàn ni wọ́n. ẹnití ó tọ́jú wọn ọmọ orúkan tiẹ̀ tọrọ ọmọ bọ̀dá rẹ ni àbí àbúrò ló kú ló fọmọ́lẹ̀ fẹ́gbọ́n rẹ̀ àwọn ọmọ ọmọ ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n ọmọ orukan ta ni títí náà àwọn ọmọ àbúrò a fa àmúwa ń tún sí pé ana wa káfílù yẹtí mi àbí yẹtí mi ó ṣeé ṣe kó jẹ́ pé òun gan ló bi pàápàá jùlọ obìnrin tí ọkọ rẹ̀ ṣáìsì ó fọmọ́ alẹ̀ fún àwọn ọmọ ti dọ́ ọmọ òrukàn torí wọn ò ní bàbà ṣùgbọ́n àwọn ọmọ òrukàn tiẹ̀ ní ebó níyà tiwọn àsọ́lá ń bẹ fún pé kó ń gbó ṣe kí ni o kó mójútó wọn kọ́mọ́tì torí pé bàbá wọn ò sí láyé mọ́ bọ́bá ṣe wù wọ́n ó ṣera wọn là ọlá ń bẹ fún wọn ipò ṣe ẹ̀tọ́jú wọn tó ń tí pò wọ́n ló bí wọn gẹ́gẹ́ bí ìṣára tí imaamu bukari ó mú wa lábẹ́ bábí. afaani haddatana abul yaman قال أخبرنا شعيب عن الزهري قال حدثني عبد الله بن أبي بكر أن عروة بن الزبير أخبره أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت جاءتني امرأة معها ابنتان لها فسألتني آه، فسألتني فلم تجد عندي إلا تمرة واحدة فأعطيتها فقسمتها بين ابنتيها ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وسلم فحدثته فقال صلى الله عليه وسلم من يلي من هذه البنات شيئا فأحسن إليهن كن له سترا من النار wọ́n gba àdísì wa látọ̀dọ̀ urwa ibn zubair ó ní yàrá wa aisha radiyallahu ta'ala anhu aya nabi sallallahu alayhi wa sallam kọ́lẹ̀ tó sọ pé já àtìní mura'atun arábìnrin kan wá bá mi máa habna tani laha ọ wá pẹ̀lú àwọn ọmọ rẹ̀ méjì àwọn obìnrin yẹn ni pé bí ìgbà tó wá tọrọ lọ́dọ̀ yàrá aisha fasa alẹ́tìní ọwọ́ atọrọ ó béèrè ọtọrọ lọ́dọ̀ mi falam ajiri indi illa tamuratan wahida aisha ni arábìnrin kan bá nǹkan kan nu létí mo lè fún bí o ṣe horo dẹ́bí inú ẹ̀yọ̀ kan péré dẹ́bí inú horo kan péré lọ́ba lọ́dọ̀ mi ntí mo nínú ilé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní fàátóìtù ha ẹyọ kan tó wà dẹ́bìnú kan tá a ní náà mo bá gbélé e e lọ pẹ́tọ́ arábìnrin má bínú ń tá a níní nígbà tí arábìnrin gba dẹ́bìnú fakọsẹ́mẹ́tùmá bẹ́yìnà ìbíhà ọba mú dẹ́bìnú ọba ìyá dẹ́bìnú sí méjì ọba fún ọ̀kan nú àwọn ọmọ rẹ̀ nídàájì ó fún ẹnìkejì nídàájì ìyá ni pé òun ṣe sùúrù nù sọ́mà kọ́mọ̀tì fàkàràjẹ̀tì lọ́ba dìde ńgbà tó pín débi inú fáwọn ọmọ rẹ̀ tán ọba dìde ọba jáde lọ ọjáde kó nu ilé inú yàrá nana aisha ọjáde kó nu ilé ọlọ fadakala nabi sallallahu alayhi wa sallam ńgbà tó lọ tán anabi wọlé anabi ó sì lé ńgbà tó arábìnrin yẹn fi wá ìgbà tá sallallahu alayhi wa sallam wọlé fahadatuhu ó ní ni mo bá fún anabi nírò sallallahu alayhi wa sallam pé ayé ah, anabi ọlọ́n ó ní tọ́sẹ̀lẹ̀ ní láàrin mi àti arábìnrin kan ọ wá tọrọ kò sí tí mo lè fún ju dẹ́bí inú ẹ̀yọ̀ kan yìí lọ mo bá fún dẹ́bí inú ẹ̀yọ̀ kan ẹ̀yọ̀ kan tí mo fún kan kọ́dà kọ̀ jẹ́ ó tún pin sí méjì òun ṣe sùúrù ó fún wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. fakal lànàbí sallallahu alayhi wa sallam abani mayali min hadhihi albanat gbogbo ẹnikẹ́ni tọ́ba jẹ́ yẹ́lì ibẹ̀ wọ́n ti mú wàlí òun náà ni pé ẹni tó dúró fún yàn igi lẹ́yìn ọgbà ẹni tó dúró pé èmi màá ma ṣalákòóso àlámọ̀rí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni gbogbo ẹnikẹ́ni tọ́ba fi dúró ń dúró pé òun ọ̀ máa dáàbò bo ọ̀kan nú àwọn obìnrin àwọn ọmọbìnrin tó bí ṣẹ́yìn àn kọ́dà pẹ̀lú nǹkan kínkínní kó serú ìdajì dẹ́bí inú tí arábìnrin tó jẹ́ pé ntọ́ka làgbàánu tó ṣe kíni o tó fi sànú fa ahsana ilẹ̀ ìhìnà tó sì tọ́jú àwọn ọmọbìnrin náà dáadáa torí pé òun ló ti dúró wà líì fún wọn òun ló ti dúró òun lọ́ wà nípò igi lẹ́yìn ọgbà wọn bóyá kó sí bàbá wọn mọ́ àná ìgbẹ́ntọ́ bá ṣe bẹ́ẹ̀ kó nàlẹ́ hù sítìrọ̀ mìíràn náà anabi ni àwọn ọmọbìnrin náà mọ̀ sábàbí wọn lọ́lọ́run wọn bó fi ṣe gàgà aná fúnru ẹni bẹ́ẹ̀ kò ní wọ́n náà.